ètò Ògo Ìgbàlà náà la ṣì wà ẹ eh, gbogbo ẹ̀yin tá a ti jọ ń ṣe ètò yìí bọ̀ ẹ eh, nígbà tá a ti bẹ̀rẹ̀ ẹ rí i pé inú ẹ̀mí náà la wọ̀ lọ ẹ eh, o àsìkò tí tó báyìí a fẹ́ gbọ́ ọ̀rọ̀ àwọn ògbóǹtarìgì ògbóǹtarìgì tèmi tá a jọ máa sọ̀rọ̀ lẹ́nu wọn wà pẹ̀lú mi ẹ sísítà mi ẹ káàbọ̀ sórí ètò Ògo ẹ ṣe gan-an ni o atọ́kùn wa. Olúwa ṣeun ẹ o àwọn aráalé wọn fẹ́ mọ̀ yín ẹ bá mi dárúkọ yín fáwọn àgbẹ̀ orúkọ mi ní àti iṣẹ́ tẹ̀ ń ṣe. orúkọ mi ní Adébímpé Afọlábí hmm. akọrin ìgbàlà ni mí hmm. I'm a gospel minister hmm. and um, I write songs that edify the body of Christ hmm. and also give glory to God. ẹ ọ wọn làwọn máa ń kọrin ẹ̀mí orin ẹ̀mí tó máa ń yin Ọlọ́run lógo ẹ ọ nítorí pé akọrin ẹ̀mí ni yín ẹ ti ẹ̀ dáa àwọn aráalé gan fẹ́ kọ́kọ́ gbọ́ ohùn yín ní ìṣẹ́jú kan ẹ bá mi fi ohùn yín kí ọlọ́run Elédùmarè. ta ló dàbí rẹ ìwọ ọba àwọn ọba ta ló dàbí rẹ ìwọ wa tóbi jù. nana. mokeo moke ozana. Hey, ké Hosanna. Eh, Ògbóǹtarìgì olórin ẹ̀mí, ó ti tó bí ọdún mélòó tẹ̀tí ń ṣiṣẹ́ rẹ̀. Hmm. ti lé ní over twenty years. Mm twenty years ogún Hey, ni eh, nídìí iṣẹ́ orin emi yi. ah olúwa túbọ̀ máa bá mi fún yín ṣe á túbọ̀ máa ràn yín lọ́wọ́ sí i láti bí ogún ọdún tẹ̀ ti bára yín nídìí iṣẹ́ orin ẹ̀mí yìí nínú àwọn ìjọ wo ti rí ara yín ní kíákíá nítorí àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pọ̀. mo bẹ̀rẹ̀ ní Christ Chapel International Churches hmm. nígbà tí mo kéré eh, bí ọmọ bíi six seven years old hmm. then Powerline Bible Church hmm. in my teen years gbà tí mo máa fi lọ sí our institution mm. State Polytechnic mo sì wà ní Christ Chapel náà nígbà hmm. yẹn ṣùgbọ́n tí mo máa fi ṣe tán tí mo máa fi ní ọkọ hmm. mo wá join ní Redeemed Christian Church of God. Hmm. ní báyìí ńkọ́ ṣé ìjọ eh, Redeemed náà lè ṣe wá. nísìnyí mo wà ní Daystar Christian Center lẹ́kọ̀ọ́ níbà. Daystar Christian Center lẹ wà báyìí tẹ̀ ń ṣe ẹ báwo lẹ ṣe wá rí ẹ̀yin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tẹ́ mú bí iṣẹ́ professionally tẹ́dẹ̀ tún lè ráyè wà nínú ìjọ báwo ni méjèèjì ò ṣe takora wọn. Um, I'm an entrepreneur mm. and at the same time a gospel minister. Hmm. Ikán ò dín kan lọ́wọ́ rárá hmm. torí pé Ọlọ́run fún mi ní wisdom mm. láti fi to gbogbo ẹ̀ lọ́nà tó yẹ àti tó dáa. Hmm. Um, Eh, as a gospel artist hmm. tó bá pè mí wá ṣe iṣẹ́ ìránṣẹ́ hmm. kí wá kọrin níbì kan kò disturb iṣẹ́ mi because èmi fúnra mi mo ṣe fúnra mi. Hmm. So I have the opportunity to go out and do recordings if, even if I want to. So kò affect mi rárá. So iṣẹ́ Ọlọ́run ń lọ. Eh, mo wà ní choir náà ní Daystar ọlọ́run dẹ̀ ti fún mi ní wisdom yẹn wọ́n ti fún mi ní ehm, kí la ti máa pè é sìn hmm. gift yẹn àti talent yẹn láti kọ orin fún hmm. choir yẹn for like past um, five years running mo máa ń fún wọn ní orin carol tá máa ń kọ orin hmm. Christmas tá a máa ń kọ ọlọ́run máa ń lò mí máa ń fún wọn ní orin eh, nínú gbogbo orin yẹn nǹkan péré ni èmi fúnra mi tí mo lead orin yẹn bẹ́ẹ̀ ni ní twenty sixteen bẹ́ẹ̀ ni ó ti ẹ̀dá pé <laughs> ẹ̀yin ni ẹ̀ ń ṣe àmójútó press leader a press team. bẹ́ẹ̀ni àmì worship leader bẹ́ẹ̀ni àmì worship leader ní ní desta. ẹ ní nínú ọlọ́run fún yín ni ó tiẹ̀ ní orin kan tí gbogbo wa máa ń kọ káàkiri báyìí tó jẹ́ pé ẹ̀yin náà lè ṣe ẹ rán mi létí orin yẹn. bẹ́ẹ̀ni Hosanna ta ló dàbí rẹ̀ òun náà ni mo kọ lẹ́ẹ̀kan yẹn. Hmm, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olúwa ṣeun ẹ wo orin yín ti tó mélòó níta báyìí ah orin ti pọ̀ o hmm. <laughs> àtàwọn ilé tí mo kọ fún ara mi hmm. àti àwọn ilé tí Ọlọ́run lò mí láti kọ fún àwọn èèyàn hmm. ó ti pọ̀ ṣùgbọ́n eh, mo ti ṣe album méjì nsìn nínú album àkọ́kọ́ tí mo ṣe ní twenty eleven inú yẹn lẹ́yìn Hosanna ta ló dàbí rẹ̀ wà ṣùgbọ́n kó tó dìgbà tí èmi fúnra mi gbé orin yẹn jáde àti máa ń kọ mo wà ní kwaya eh, Fountain of Praise Choir ní Redeemed Church ńgbà yẹn Hmm. ní eh, pásítọ̀ Wálé Adénígà ni music director wa ń gbà hmm. so gbàtà àkọ́kọ́ máa ṣe orin jáde ń gbà yẹn orin yẹn gan lọ́n lò tán fi ṣe single tó jẹ́ pé ó jẹ́ album sleeve hmm. Hosanna ta ló dàbí rẹ̀ òun lọ́ lò ń gbà yẹn so nísìnyí mo dẹ̀ ní another album titled Oṣé Bàbá nínú Oṣé Baba. yìí náà there are some other songs there is a new song tó jẹ́ pé titled Nigeria will be great again. Hmm ṣẹmọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo yọpọ yànrìn tó ń ṣẹlẹ̀ nílùú wa yìí kí Ọlọ́run kí ó bá wa dáwọ́ sí i ṣẹmọ bẹ́ẹ̀ ni àti àwọn oríṣiríṣi orin tó wà ń bẹ. Hmm. lẹ́yìn iṣẹ́ orin ẹ̀mí tẹ̀ ń ṣe ó tún ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ ni i'm an instructor i'm a coach a songwriting coach hmm. ní one of the music institutes tó wà ní Èkó wa ń bíbá so mo máa ń tọ́ àwọn ọmọ yẹn sí bó ṣe máa kọ orin ṣe structures wà láti kọ orin Hmm. kò jẹ́ pé ká kàn gbé orin sílẹ̀ lásán pé ká kàn ká gbá ìlú ń bí ká gbá ilé ń bẹ̀ yẹn hmm. ṣùgbọ́n ó ní structure ó ní bí orin kó yẹ kó ṣe rí bí a ṣe máa ní verses orin bí a ṣe máa ní chorus bí a hmm. ṣe máa ní bridge àti reason tí àwọn orin yẹn ṣe bára wọn lọ bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn tó máa máa tọ́ wọn sí ọ̀nà eh, recently mo ṣe seminars fáwọn ọmọdé náà eh, we called it um, SWS. Hmm. songwriters and singers. ṣé ẹ̀yin ẹ má bínú ìyá wa <laughs> ṣé ẹ̀yin lọ kọ́ṣẹ́ ṣe lọ read the music in school. Ah, mi ò really kọ́ iṣẹ́ music o hmm. ẹ̀bùn tọ́lọ́run kàn gbélé mi lọ́wọ́ ni o hmm. ṣùgbọ́n èmi náà tún lọ tún túbọ̀ fi mọ̀ mo lọ ń try láti get more knowledge mm. nípa music yìí. ibi tí mò ń lọ gan nìyẹn ẹ̀yin aráalé ẹ ta bá rí ẹ̀bùn kan tàbí méjì tíwọ náà gbé dání tó ń wò pé ah, Ọlọ́run ń lò mí lórí ẹ̀bùn yìí ẹ jẹ́ ká máa wá ìmọ̀ mọ́ ìmọ̀ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ wa di local champion ẹ̀kọ́ kan nìyẹn lára ọ̀rọ̀ tí ìyá ń bá wa sọ ẹnì ṣó hmm. ń lẹ̀. àti pé ọlọ́run fi sí mi lọ́kàn pé kí n kọ ìwé nípa orin kíkọ hmm. so orin yẹn jáde ìwé yẹn jáde ní bíi three years ago máa hmm. pè ní melodies from heaven okay. um, it talks about the heart that is ìgbésẹ̀ bá ṣe ń kọ orin ó dẹ̀ sọ nípa ọkàn tí a fi ń kọ orin Hmm. ṣe mọ̀ kò ṣe pé when we write songs àwọn àwọn orin tó wáyé pé ó jọjú àwọn orin tó wà ń ta tó yẹ pé ó máa ń impact lives mm. it comes from a personal hey, passion personal experience and a relationship with, with God, God. that's very very important hmm. as a songwriter you are, you are into gospel writing of songs it's, it's the best thing for you to have a deep relationship with God so from hmm. there you can get songs easily orin táwọn ẹ̀mí ń kọ lọ́run ọlọ́run á máa download ẹ̀ fún ẹ wọ́n hmm. máa kọ́ lójú ayé ń bìbà. olúwa ṣeun torí ẹ náà lẹ ṣe ní kẹ́ mú ẹ̀kan wá fún atọ́kùn ètò Ògo Ìgbàlà bẹ́ẹ̀ni <laughs> ṣe àdúpẹ́ ìyá wa ẹ̀kọ́ àtótónu mo fẹ́ bèrè kí wàá ní àjọṣepọ̀ ṣé àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàárín irú ẹ̀yin báyìí àti àwọn olórin ẹ̀mí ńláńlá tó kù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni first album mi tí mo sọ ń gbà yẹn èmi àti pastor Wálé Adénúgà lájọ kọ orin kan bẹ̀ He featured in the album and then also I have um, a program I'm doing right now on just pure worship mm. it's just to worship God um, ṣẹ́mọ̀ àwọn èèyàn máa ní kí ni ìyàtọ̀ kéèyàn máa ṣe praise hmm. àti mm. worship hmm. ìyàtọ̀ wà ń bẹ̀ ṣe rí praise yẹn kò sẹ́ni tí ò lè praise Ọlọ́run ó le gan tó bá ti lọ jalè tán ó máa padà ní bàbá ẹ ṣé o ó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Hmm. ṣùgbọ́n worship is a deeper relationship with God ẹni tó bá yẹ pé ó mọ ọlọ́run gidi gan hmm. tó gbọ́ ọlọ́run nínú ẹ̀mí àti nínú òtítọ́ àti nínú òdodo hmm. ni ó lè worship ọlọ́run ló lè sin ọlọ́run bí bó ṣe yẹ bó ṣe tọ́ so nínú program yẹn from time to time mo máa ń gbé àwọn àwọn òṣèré wá kájọ máa kọrin ká fi yin ọlọ́run lógo ká fi encourage àwọn èèyàn náà kí wọ́n bá lè gbé orúkọ ọlọ́run sókè recently Gbẹ̀ngà Ọ̀kẹ́ náà mm-hmm. ó wà lára àwọn tó wá mínísítà nínú program yẹn. ìyàwó ṣeun àdúpẹ́ àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà mm. láàárín ẹ̀yin àtàwọn olórin ẹ̀mí ńláńlá àjọṣepọ̀ náà kò ní bàjẹ́ ìyàwó ṣì wà pẹ̀lú mi ẹ̀ lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni a sì tún ti rí àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n ní ó dára ká máa yin Ọlọ́run ká ní connection tó dán mọ́rán pẹ̀lú ọlọ́run gangan to worship God in spirit and in truth. bẹ́ẹ̀ ni orí ètò Ògo Ìgbàlà náà la wà lórí Orísun tẹlifíṣọ̀n ẹ ọ ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn-ún kí n tún èèyàn ọlọ́run lógo díẹ̀ sí nígbà tí màá bá fi padà dé mo máa bọ́ sí abala àwọn orin tó perégedé síbẹ̀ mo sì tún ní ẹyọ kan tàbí méjì láti béèrè lọ́wọ́ gbóǹtarìgì mi lórí ètò ẹ kú kalẹ̀.